ẹsẹ̀ kìíní títí dé ìkarùnlélógójì ó kà báyìí. báyìí ni olórí ìdílé àwọn ọmọ léfì lọ bá eleasari àlùfáà joshua ọmọ nuni àti olórí ẹ̀yà àwọn ìdílé ẹ̀yà ìsírẹ́lì ní ṣílò ní kénáánì wọ́n sọ fún wọn pé olúwa pàṣẹ nípasẹ̀ mósè pé kí wọ́n fún wa ní ìlú láti máa gbé àti ilẹ̀ pápá oko tútù fún ẹran ọ̀sìn wa. Àwọn ọmọ Israẹli sì fún àwọn ọmọ Léfì ní àwọn ìlú wọ̀nyí àti ilẹ̀ pápá oko tútù lára ilẹ̀ ìní tiwọn gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mósè. Ìpín kìíní wà fún àwọn ọmọ Kóhátì ní agbo ilé agbo ilé. Àwọn ọmọ Léfì tí wọ́n jẹ́ ọmọ Aaroni àlùfáà ni a pín ìlú mẹ́tàlá fún láti ara ẹ̀yà Júdà: Simioni àti Benjamini. Ìyókù àwọn ọmọ Kóátì ni a pín ìlú mẹ́wàá fún láti ara ẹ̀yà Efraimu, Dani àti ìdajì Manase. Àwọn ẹ̀yà Gerṣoni ni a pín ìlú mẹ́tàlá fún láti ara ẹ̀yà Isakari, Asheri, Naftali àti ìdajì ẹ̀yà Manase ní Baṣani. Àwọn ọmọ Merari ní agbo ilé agbo ilé ni wọ́n fún ní ìlú méjìlá láti ara ẹ̀yà Rúbẹ́nì, Gáàdì àti Ṣébúlúnì. Báyìí ni àwọn ọmọ Israẹli pín ìlú wọ̀nyí àti ilẹ̀ pápá oko tútù fún àwọn ọmọ Léfì gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ láti ẹnu Mósè. Láti ara ẹ̀yà Júdà àti ẹ̀yà Simeoni ni wọ́n ti pín àwọn ìlú tí a dárúkọ wọ̀nyí. Ìlú wọ̀nyí ni a fún àwọn ọmọ Aaroni tí ó jẹ́ ọ̀kan nínú ìdílé Kouyaté tí í ṣe ọmọ Léfì nítorí tí ìpín àkọ́kọ́ jẹ́ tiwọn. Wọ́n fún wọn ní Kiryat Arba tí í ṣe Hebroni, pẹ̀lú ilẹ̀ pápá oko tútù tí ó yí wọn ká, ní ilẹ̀ òkè Juda. Arba ni baba-ńlá Anaki. Ṣùgbọ́n àwọn oko àti àwọn abúlé ní agbègbè ìlú náà ni wọ́n ti fi fún Kalebu ọmọ Jefunne gẹ́gẹ́ bí ohun ìní rẹ̀. Ní àfikún, wọ́n sì fún àwọn ọmọ Aaroni tí í ṣe àlùfáà ní Hebroni, ọ̀kan nínú ìlú ààbò fún àwọn apànìyàn, pẹ̀lú ilẹ̀ pápá oko tútù rẹ̀, Libina, Jatiri, Eṣitemoa, Holoni àti Debiri, Aini, Juda àti Beti-Ṣemeṣi, pẹ̀lú ilẹ̀ pápá oko wọn, ìlú mẹ́sàn-án láti ara ẹ̀yà méjì wọ̀nyí láti ara ẹ̀yà bẹ́ńjámínì ni wọ́n ti fún wọn ní gíbíónì gébà ánátótì àti álmónì pẹ̀lú ilẹ̀ pápá oko wọn wọ́n jẹ́ ìlú mẹ́rin gbogbo ìlú àwọn àlùfáà ìran árónì jẹ́ mẹ́tàlá pẹ̀lú ilẹ̀ pápá wọn ìyókù ìdílé kóátì tí ó jẹ́ ọmọ léfì ni a pín ìlú fún láti ara ẹ̀yà éfráímù ní ilẹ̀ òkè éfráímù wọ́n fún wọn ní Ṣékémù tí ó jẹ́ ìlú ààbò fún apànìyàn àti Géṣẹ́rì, Kìbáṣáímù àti Beti-Horoni pẹ̀lú ilẹ̀ pápá oko wọn jẹ́ ìlú mẹ́rin. Láti ara ẹ̀yà Dani ni wọ́n ti fún wọn ní Elteke, Gibetoni, Aijaloni àti Gati-Rimoni pẹ̀lú ilẹ̀ pápá oko tútù wọn jẹ́ ìlú mẹ́rin. Láti ara ìdajì ẹ̀yà Manase ni wọ́n ti fún wọn ní Tánákì àti Gáàtì Rímónì pẹ̀lú ilẹ̀ pápá oko wọn jẹ́ ìlú méjì. Gbogbo ìlú mẹ́wẹ̀ẹ̀wá yìí àti ilẹ̀ pápá wọn ni a fi fún ìyókù ìdílé Kóhátì. Àwọn ọmọ Gẹ́ṣọ́nì ìdílé àwọn ọmọ Léfì ni wọ́n fún lára ìdajì ẹ̀yà Manasse. Gólánì ní Baṣani ìlú ààbò fún àwọn apànìyàn, àti Be-eṣterah pẹ̀lú ilẹ̀ pápá ọkọ̀ tútù wọn jẹ́ méjì. Láti ara ẹ̀yà Isakari ni wọ́n ti fún wọn ní Kiṣioni Dabirati, Jarmatu àti Eni Gannimu pẹ̀lú ilẹ̀ pápá oko wọn jẹ́ ìlú mẹ́rin. Láti ara ẹ̀yà Aṣeri ni wọ́n ti fún wọn ní Miṣali àti Abdoni, Elikati àti Rehobu pẹ̀lú ilẹ̀ pápá oko wọn jẹ́ ìlú mẹ́rin. Láti ara ẹ̀yà Naphtali ni a ti fún wọn ní Kedeṣi ní Galilee tí ó jẹ́ ìlú ààbò fún apànìyàn, Hamoti Dori àti Karitani pẹ̀lú ilẹ̀ pápá oko wọn jẹ́ ìlú mẹ́ta. Gbogbo ìlú tí ó jẹ́ ti ọmọ Gerṣoni jẹ́ mẹ́tàlá pẹ̀lú ilẹ̀ pápá oko wọn. Láti ara ẹ̀yà Sebuluni ni a ti fún ìdílé Merari tí í ṣe ìyókù ọmọ Lefi ní jókníámù kátà dímínà àti náhálálì pẹ̀lú ilẹ̀ pápá oko wọn wọ́n jẹ́ ìlú mẹ́rin láti ara ẹ̀yà rúbẹ́nì ni wọ́n ti fún wọn ní bésérì àti jáísà kédémótì àti méfàtì pẹ̀lú ilẹ̀ pápá oko wọn jẹ́ ìlú mẹ́rin láti ara ẹ̀yà gáàdì ni wọ́n ti fún wọn ní rámótì ní gíleádì tí ó jẹ́ ìlú ààbò fún apànìyàn Mahanaimu, Heṣboni àti Jaseri, pẹ̀lú ilẹ̀ pápá oko wọn jẹ́ ìlú mẹ́rin. Gbogbo ìlú tí wọ́n pín fún àwọn ọmọ Merari tí wọ́n jẹ́ ìyókù àwọn ọmọ Lefi jẹ́ méjìlá. Gbogbo ìlú àwọn ọmọ Lefi tó wà láàárín ara ilẹ̀ àwọn ọmọ Israẹli jẹ́ méjìdínláàádọ́ta lápapọ̀ pẹ̀lú pápá oko wọn. Ọ̀kọ̀ọ̀kan ìlú wọ̀nyí ni ó ní ilẹ̀ pápá oko tí ó yí i ká. Bẹ́ẹ̀ náà ló rí fún gbogbo ìlú wọ̀nyí. Báyìí ni Olúwa fún Israẹli ní gbogbo ilẹ̀ tí ó ṣèlérí láti fi fún àwọn baba ńlá wọn, nígbà tí wọ́n sì gbà á tán wọ́n sì tẹ̀dó síbẹ̀. Olúwa sì fún wọn ní ìsinmi ní gbogbo ọ̀nà, gẹ́gẹ́ bí ó ti ṣèlérí fún baba ńlá wọn. Kò sì sí ọ̀kankan nínú àwọn ọ̀tá wọn tí ó lè dojúkọ wọ́n. Olúwa sì fi gbogbo àwọn ọ̀tá wọn lé wọn ní ọwọ́. Kò sí ọ̀kan nínú ìlérí rere tí Olúwa ṣe fún ilé Ísírẹ́lì tí ó kùnà, gbogbo rẹ̀ ni ó ṣe. Ìtọ́jú àwọn òjíṣẹ́ Ọlọ́run Èyí tí ó pọ̀jù nínú àyọkà ti òní ni ó sọ nípa àwọn ìlú tí àwọn ẹ̀yà Ísírẹ́lì kọ̀ọ̀kan fi fún àwọn ọmọ Léfì. Wọ́n fi inúfẹ́dọ̀ fún wọn ní àwọn ìlú méjìdínláàdọ́ta. A ṣe àkíyèsí pé kò sí ìjà tàbí àríyànjiyàn nínú ètò náà. Ohun tí adarí rere máa ń ṣe nìyí (Ẹsẹ̀ kọkànlélógójì). Ọlọ́run mú ìlérí tí ó ṣe fún Ísírẹ́lì ṣẹ (Ẹsẹ̀ kẹrìnlélógójì), ó sì mú wọn borí gbogbo ọ̀tá wọn. Kí ni ẹsẹ̀ karùndínláàdọ́ta kọ́ wa nípa Ọlọ́run? Ọlọ́run wà láàyè síbẹ̀, ó sì ń ṣe àkóso láàárín ènìyàn bí àwa náà bá lè gbà á gbọ ìlérí rẹ yóò ṣẹ nínú ayé wa ẹwẹ ohun tí ọrọ rẹ fi hàn wá nípa òpin ayé àti ìrétí ọrun yóò wá sí ìmúṣẹ fún ìrònú ìlérí ọlọrun kì í yẹ